nígbà kan ṣá wà lẹ̀ ń sún ṣe mọ̀ tó bá ti sún ó báyìí yóò máa rẹ̀ yàn. mo gbà pọ̀ mi báyìí gbogbo ẹ̀gbẹ́ mi kò tiẹ̀ sí kọ́bọ̀ kò sí nǹkan kan. ọ̀rẹ́ ṣé wọn nìkan ó mẹ́mí náà èmi gan tó bá yẹ kó wà lára mi mọ̀ kó máa ti kó jáde kò sí ọkàn gbogbo ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ lọ ṣe kí ni gbogbo ẹ̀kọ́ lọ dábàá kan ó ti sún níjà. àdúgbò ti gbẹ o àdúgbò ti dá o dájà wá nǹkan kan ṣe o bí a samson dá a wáṣẹ o. Oh, oṣù sádùúgbò dábàá ìṣà. oṣù lórí tó ń bọ̀ ló ń kọ́. ilé ìké ló gbé dání yẹn náà. àlè rí nǹkan gbà lọ́wọ́ ilé ìjà rẹ̀. Ah, ọmọ ló gbé dání ṣá lórí ìbùkún ilé ìṣá. Eh, jẹ́ka jẹ́ka tún jẹ́ka tún wo kọ́ra tún aṣáájú káàkiri. jáà bàbá ìjà gbogbo bẹ̀yẹn dá eh, jáà oh, máa rí wèrè kan tó máa mọ̀ máa rí. yá wọn ni wọn máa larí mọ. àkúyà ah, wọn ni wọn ah, náà sìn. àdúrà jẹ́ àlọ́ jàre. let's go olórí burúkú ni ẹ lórí tó wà ẹ mo ní kó dúró olóṣì yẹ àbú yẹ nínú sí yẹ bẹ́ẹ̀ gbọ́wọ́ ẹ̀ dà àwọn olórí burúkú ni ẹ lọ́mọ bẹ́ẹ̀ ṣe rẹ̀ ẹni tó wà ló ṣe olùsílẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wẹ̀ olórí àgbà àwọn yàmà yàmà oníkókó wẹ̀ wá àbẹ́lórí burúkú ni ẹ ẹjọ kò sí ọkọ. kó gbogbo kakú ẹ jáde àbí wèrè ìṣẹ̀lẹ̀ yìí. gbogbo gbogbo tó kù á jórí.

bọ́ ṣòkòtò. ọ̀yà lójú bolẹ̀ lójú bolẹ̀ àbẹ̀bẹ̀ kì í fi gbogbo gbogbo sọ́nu ẹ. olóṣì tó bá dìje lásán máa gún ẹ pa. ìwọ̀n ọmọ ṣe é ṣe gan. ọmọ jà tètè jà tó bá dìje. báwo ṣé kò tí kéde ṣe kò ní í dà? o máa bá kejì ẹ sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́hìndé mà ti sún mi wò ó bí aṣọlá tó wá bá mi lánàá ó ní ìrànwọ́ ìṣọlá fún mi ṣé nígbà tí mo lórí ṣọlá fún mi tán ìwọ náà báyìí kí ni kẹ́hìndé fẹ́ máa ṣe báyìí mà ti sún mi ẹ kẹ́hìndé fẹ́ kó bá mi tí bá lọ ládùúgbò báyìí ó máa ń fojú dáṣọ fún mi ni ọ̀rọ̀ ẹ ti sún mi bá mi bá sọ̀rọ̀ ó mà ti sún mi ṣó fẹ́ pa mí ni màmí ẹ wò ó kúkú ń bá kẹ́hìndé sọ̀rọ̀ ọlọ́run á jẹ́ kú gbọ́ ọlọ́run ajé gbogbo mò ń bá sọ̀rọ̀ a máa máa bá a sọ́nà ni. ọlọ́run máa jẹ́ kó gbọ́ o torí ìwọ ni kejì ẹ̀ máa bá mi bá sọ̀rọ̀ ó sún mi o. ó ní àmọ́ máa ìyá èjì rẹ̀ ìyá olórí rẹ̀ wá inú mi ń wọ̀ gbòòrò lọ́mọkàn níbi jáde kí n dágbére fún ìyá mi lóye ìdè kí ni mo ṣe fún ẹ ẹ bó ṣe ṣe mí yóò dáa ẹ bó ṣe ṣe káàkiri lásọlá pé ó wá bá mi lò lọmọ bó ṣe náà yẹn ò dáa lóòótọ́. àkè ọ̀yà mo ti fọ̀ ọ́ mo tún ti ń fọ ìyá aṣọra ló wá bá yín ẹ ó máa bá yín náà ọmọ yẹn bẹ́ sí mi ni ọmọ yẹn dẹ̀ ṣe kí ni ó kéré jù yá àbẹ̀jì tí wọ́n bá rìn wá sọ́mi kó yà kẹ́ni máa dá sí ẹ̀rí àfọ mo kàn sáré bá a ṣe pé mo ṣanwó lára ẹ̀ lásán ni. Ah, ah, ah, kẹ́hìndé ikú tó ṣe yóò máa dáa bó ṣe wo wo ṣe ṣe ọkàn dúnrin ń dúnrin ọmọ sàlọ ti bá ṣọwọ́ ìbàbẹ́ ẹ̀ ní àbọ̀ ọwọ́ ìmìjẹ́ ẹ̀. kẹ́hìndé kéde kí ló ń ṣe ẹ màmá ẹ ń bá ẹ sọ̀rọ̀ òun ṣe báyìí òun ṣe báyìí òun jó òun ṣe akéwìn ní kéde pírọ́blẹ̀mù ẹ̀gbọ́n náà bí kí ló dé tó pọpọlọ ẹ kó o pe òun àtọ̀dọ̀ fún ẹ kó o gbé jókòó báyìí kó o bá ara ẹ sọ̀rọ̀ kó o yẹ wùwà jàkiri jà kan kó o yẹ jàkiri kó o yẹ. wá o ya wèrè ni mo máa ti ń fọ kẹ mo tún tún fọ wá tí ò ṣeré kí ló pa ẹ láàrin mi àti èmi kẹ́ni bẹ̀rù èmi tẹ́ pé tẹ́mi kọ́ bá tún wọra mi lásán ẹ̀rọ ara mi bà mí ni wá tí o ti ń bẹ̀rù ó ti forí bẹ̀rù èmi ló bẹ́ sí i wá mo kàn wù ẹ́ kó jọmọ ìyá mi ni o tó bá lọ jẹ́ ordinary person kan ní gbòòrò ló lọ bá mi sọ bó ṣe ń sọ̀rọ̀ màá ti ṣe kí ni one two á tẹ̀ sí ẹ lójú wa ní àbèjì máa kìlọ̀ fọ́mọ ẹ̀ tó bá lọ bá mi sọ̀rọ̀ pè mí sí kọ́ máa bá mi sọ̀rọ̀ kọ́ máa bá mi sọ̀rọ̀ lójú ọmọ àṣẹ yìí mọ́ èmi ò láìkí ẹ̀ o ní ti ẹ̀ ti yẹ a bá mi bá a sọ̀rọ̀ tó bá bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ máa pa ẹ̀ ni. ṣé ń gbọ́. ẹ ọkọ mi ọkọ mi ìdánwò ọlọ́run bẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan mú fọlọ́run bẹ̀ kí mo. ṣe ń ṣe yìí kò dáa bó ṣe ń ṣe síbi yìí kò dáa. yábẹ́jì kí ló ń ṣẹlẹ̀ ọgbọ̀n èmi ọmọ tó fi tọrọ ọmọ yábẹ́jì ó yẹ kí ló máa dùn ní pé òbímọ lásán lọ bí wù mí yábẹ́jì èmi ọmọ ológo èmi tó yẹ pé ariwo mi lọ́ọ́ pa kiri ìgboro tẹ́ pé inú mi gan máa ń dùn ni wá yábẹ́jì ṣé wọ́n wọ̀ kí n fọ́ tó wá wọ̀ gbòòrò àṣà ni ẹ̀ nà tẹ́ pé látọ̀tù àtòsí rámà yóò yà yà kẹ́ni yà kẹ́ni tí ó kì í fọ ilé òun dùn ní wá fìbẹ̀ ẹ̀ lẹ̀ mí fọ gbòòrò. ẹ ẹ tẹ dúró má lọ nínú. ìyá àgbẹ̀jì kò lè ṣẹlẹ̀ àwọn tèmi dúró dè mí gbò tí bàtí wá bọ̀ gbòòrò ìgbòòrò máa tutù bọ̀ tẹ́mi kẹ́ni dẹ̀rù wá dé ìgbòòrò máa ṣe kí ni ó máa ga tán. ẹ má lo òbí kankan ọkọ mi yìí àwọn kókó wà tàbí kẹ́hìndé kẹ́hìndé. sọmọ ah, lélẹ̀ sọmọ lélẹ̀ mi lè tẹ mi tẹlẹ báyìí dá sí mọ bẹlẹ ṣe bẹlẹ ṣe wà àṣìgbé ọmọ wọ́ọ̀dù ni àṣìgbé ọmọ wọ́ọ̀dù ni ó dà ń pẹ ẹṣìgbé bá ẹṣìgbé sí ẹ̀gbẹ́ mi ni mi ò rò pé kẹ́hìndé mi lélẹ̀ tó bóyá ń ṣe ni mi ò tẹlẹ bá sọ̀rọ̀ mọ́ ẹ̀yin lẹbi ohun tó bímọ òun ló máa ń pọ̀ yín mo fẹ́ ṣe tó máa ń yọjú ara yín. wọ́n máa dá tóbi ẹ̀dí bá bá ní sọ̀rọ̀ ká gbọ́ ọ́ ẹni bí ọkàn mi ọlọ́run ìfẹ́ mi gbọ́ hmm. ẹni bá ní kí n máa fẹ́ hmm. ṣó ń gbọ́ mi hmm. ẹni tó bá sọ pé kí èmi èmi lẹ́kan kí n máa fẹ́ òun tó wà ní gbẹ́ntọ̀ ni wọ́n. ìyá ẹ̀ náà ní rí. àná mi. ibo ló ti ń jábọ̀ wèrè ọmọ mọ́ ní kó má débi mọ́. ẹ má bínú sí mi àná mi ẹ fọkàn yín balẹ̀ màá gbé ṣọ́ àbáyé ó ti rí ohun tí a ti fẹ́ màá gbá fún yín ẹ fẹ́ ni o mo nífẹ̀ẹ́ ni àbí bèbè kò di mọ́ mi. ó nífẹ̀ẹ́ mi mọ́. bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀. mo mi mo sọ fún pé ẹni tí mo nífẹ̀ẹ́ nílé iná ẹni tí a máa bẹ bíríìjì. ọmọ tí ò níran iye olóbì. mọ́mí mọ́mí mọ́mí ẹ̀jú. mo fi ṣe máa bẹ bíríìjì. ẹ wo ìmọ̀ àti kókó sáré ẹ̀ ló jẹun kò ní tó dì mí. ẹ wo mi nà án mọ́mí ẹgbẹ́ ti sun ni. ìyá ẹ̀ lè fi ń pa ìyá ẹ̀ ló ń tọrọ oṣù jẹ ayé mi o. wọ́n mi lóko lélẹ̀ yìí design lélẹ̀ yìí ẹ̀ dẹ́rù wọn ni. gbẹ́nu sáhùn má débí mọ́ o wojú mi dáadáa ọmọ yìí ò ṣe ọmọ tó lè fẹ́ o má débí mọ́ o má débí mọ́ mo lọ sí grace o ah, ti grace o pọlọ pọlọ jọjọ pọlọ mọ́mí kò lè tó yìí náà ah, mọ́mí ẹ má wọ ìmọ̀ agbésọ́gbà yín mọ́mí ẹ fọkàn yín balẹ̀ mo fẹ́ fọmọ yín ni mo bá ṣe eré mi o. wọ́n ní kò yẹ sọ bẹ́ẹ̀ wíwẹ̀rẹ̀ máa lọ máa lọ máa lọ ah, mọ́mí àní mo nífẹ̀ẹ́ ni ẹ o mọ́mí mo nífẹ̀ẹ́ o mo nífẹ̀ẹ́ o. Eh, mọ́mí mọ́mí èmi mọ̀ pé eh, ẹ̀yin bínú sẹ́mi ni ṣébọ ẹ fọkàn yín balẹ̀ èmi àgbésù ẹbá yẹn ọkùnrin tòótọ́ ìfẹ́ pọmọládé ni ẹ gbọ́ ẹ má wo sí padà bọ̀ ẹ gbọ́ bébì pàdé bí wà lẹ ọ nípa máa ẹ mọ kọ́ màmá gbọ́ nílé mo tẹ̀ kọ́ màmá gbọ́ tó wí sí náà wí sí yẹn. ó ti jọ́ ń bolo tí ń bọ̀ ọ̀dọ̀ lẹ́kàn mo sì mọ̀. ní ìgbọ́n lẹ́kàn lẹ́kàn wèrè yẹn kì í ṣe wèrè kì í ṣe wèrè. ṣé mi ò kìlọ̀ fún ẹ pé kò fọmọkùnrin yìí sílẹ̀. ẹ wo ẹni tí mo nífẹ̀ẹ́ nìyẹn o ẹ máa gbà fọlọ́run tẹ máa gbà fẹ́lẹ́dà yín ni o èmi ti lóyún fún o. Ah! owó wọgbó ọmọdádé ó ṣe kí ni. mo lóyún. o lóyún. Hmm. Ah! owó wọgbó o lóyún fún wẹ̀rẹ̀ ọmọdádé o lóyún fún wẹ̀rẹ̀. mo tẹ̀lé ẹ kó nígbà yẹn. ọ̀rẹ́ mi tó ń ṣí ọ̀ ọ̀rẹ́ mi tó ń dúró re àwọn ọ̀rẹ́ mo ti ń wá ẹ káàkiri mi mọ̀ pé bíbá ìlú wà ọlọ́run kàn ti ẹ̀ tì mí gbẹ́ ọ̀nà bí mo ń rìn báyìí mo kàn pé ah, ọ̀rẹ́ mi rè lọ́ọ̀kan. ọmọ ìjà mo kàn rí kíra Lego sí bíbá ìlú ọ̀nà èmi kàn rí pé lẹ́gò ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi kí ló ń bọ̀ kí ló ń ṣẹlẹ̀ ó yà bílẹ̀ ọmọ ológo ìwọ ló sọ kiri gbòòrò orúkọ ẹ lọkọ tí ẹ pa kiri gbòòrò ọ̀rẹ́ mi ọ̀rẹ́ eh. ọ̀rẹ́ tí mo bá ti rí ẹ báyìí mo máa bí ìyá fi mo máa yọ eh. ọ̀rẹ́ òun àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ọ̀rẹ́ ti gbẹ o ọlọ́run kò sí ọ̀kan lápò mi rárá mo dẹ̀ mọ̀ pé tí bá ti rí yẹ lásán. ó máa bí happy ó máa bí happy èmi jẹ́ central bank ọ̀rẹ́ mi kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gan-an tó jẹ́ pé gbogbo ìgbà òkò ẹ̀dẹ̀ kí n lówó lẹ́nu ọjọ́ mẹ́ta eh. kí ló dé kí ló ṣẹlẹ̀ wá arábìnrin ṣé kò ṣe pé lọ́n kó fọkùnrin ṣá ọkùnrin jáwèrè gan-an olórí burúkú ni gbogbo wọn bó ṣe wà kò sí tó lálàáfíà tààrà nu wọn wọ́n lọ wò pé lọ rọ́mọ bó òṣì kan tó yẹn kọ́ lọ kó sí ẹ lọ́pọlọ àbí tó kó sí ẹ láyà lọ fi ìfẹ́ òfò kan tó lọ fi ń tọ̀ ẹ tó fi ń bẹ̀ sọ tó fi ń gbowó lọ́wọ́ ẹ̀ ó máa já sí kọ́tà tó láàsì ni o. ọ̀rẹ́ mi ti ń mi. kílódé ò ṣe báyìí báwo ló yẹ sọ̀rọ̀ báyìí ó mọ ọ̀rẹ́ tó nílò ó mẹ̀mí lánàá kó tó dé ni èmi ò káyé ọkùnrin jẹ́ àwọn báwo pàǹtí ẹ̀wà ni wọ́n lọ́dọ̀ tèmi bọ̀dẹ̀ ń bẹ́mi ṣe wà yìí ó mọ̀ mí pé mo láìkì owó gan èmi tí mo wá láìkì owó màá tún máa ṣe kí màmá kó tèmi fún wọn kí ló fẹ́ bá a dé kí ló fẹ́ bá wa ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ní tó fi ń dá lọ́wọ́ tèmi ni pé àwọn ọmọ mi kan wà ń gbòòrò tẹ́kọ̀ tí wọ́n ti yọ ọba ọkọ̀ àwọn máa tú àlè mi tú àlè mi tú àlè mi mọ̀ èmi náà kàn máa ṣe kí ni wàá kó tára mi fún ọgbó yá ẹ̀yin tèmi ẹ̀yin náà bí happy. torí mo kàn wò náà ni pé kí ló dé tó kàn ń krẹ́ tó ń krẹ́ lẹ́nu jẹ́ pò ń kó fọkùnrin mo kàn akọ̀jùlẹ̀ fún ọkọ̀ ìyá. kò sí wèrè kò sí wèrè ọmọ mi náà ní ẹ̀mí ṣáà rí ti tiẹ̀ sí. àbí ìlọ iṣẹ́ ọ̀rẹ́ mi. àmọ́ mi ò wá kí kó káàṣì kiri lọ́wọ́ yìí o. ọlọ́run nìyá yín ṣe o. wàá fún mi lákàánú màmá dẹ́ send owó sí ẹ. ẹ máa jẹ́ ẹ náà bẹ́ẹ̀ ṣébi sáré ti lọ gbà mí. ṣé ó ṣàdí kára mi ẹ̀ kò sí wèrè ọ̀ṣẹ́ ọ̀rẹ́ mi. àbẹ̀ ṣàfihàn sí i. ẹ kúrò àwọn wọ́n sọ gọgọ yìí. àwa àwọn wá wọn ó tún lọ kí wọn ó dà òní ṣó ilé lẹ́ẹ̀kan sí ẹ̀yà kẹ́yìn ní nǹkan. kò sí nílé àgbẹ̀ ṣẹ́mi tó bá ń sọ̀rọ̀. ẹ mọ̀ mí àbí ló ń pè ní jàǹdù àpására bàbá yọkú yọmọ tó ń sọ tó ń sọ tó ti yé yín mo ti ń yọ lẹ́rẹ̀ẹ́ ọ̀kọ̀ọ̀kan fún iṣẹ́ mọ́ tó ń sọ ó ń gbá lórí kan mi ráàyè màmá má ṣe nǹkan fẹ́ẹ́ nǹkan bẹ́ẹ̀ ṣe wàá igan ẹnu ń bí mi mo para sara gan ọ̀rọ̀ ìbá sí jẹ́ ok ok mo ń pè yín màmá ọ̀rọ̀ àbá sí màmá ọkọ̀ jẹ́ bí mo ṣe ń wẹ̀ yẹn ah, ah, ṣé o mọ̀ ọmọ ni orí ọ̀dọ́ máa ṣe fún igbó sókè wù kó yẹ wo kó tó ṣẹlẹ̀. kéde ló ṣe báyìí ah, mo dáràn ọ kéde ló ṣe báyìí ẹ ìdáná kí ló ṣẹlẹ̀ kí lè ń bá ya ìsọ kí lè ń a sọ táwọn aráàlú máa ń fún ìdè ṣe bọ́ọ̀dẹ kí ẹ parọ́ kúlẹ̀ fún ya <laughs> 啊！ báwo pàpà ṣe ń jí èyí báwo ló ṣe ń báyìí. ṣe bí fẹ́ kọ́ńtíṣọ́ tẹ wà ní mo understand ẹ̀ mẹ́ta tẹ understand bọ́ ẹ máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ káyà ní wọn. Táíwò kí ni wàá gbọ́n lọ sí hospital ni ẹ̀ gbọ́dọ̀ mi ò ká mọ́ ọ ní ti bá dẹ̀ ṣẹlẹ̀ ní ìsinyìí mọ̀ kọ́rọ̀ mi ló mọ̀ fún mi ẹ̀pẹ̀lẹ́ mọ́ àmọ́ understand ẹ̀ ṣe ń fi ẹgbẹ́ rẹ̀ jọ.

mọ́mí yẹn kọ́ mi kó kókó sówó hospital báyìí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ń dè mí láyà. ẹni sixty thousand lọ́wọ́ ìyá ṣe lọ. òdú bí ẹ̀ ń rọ kò sí wàhálà màá mi máa kórìbò ẹgbẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ṣe gbọ́.

ẹ agbára pẹ́pẹ́lẹ́ yìí mo sọ fún yàrá méjì kó má jẹ pé kẹ́hìndé ló ṣe máa pẹ́ tẹ́ǹtẹ́ yà kẹ́hìndé ti pààyà mi. Táíwò is Ẹ wá kí ló ń ṣẹlẹ̀ bí báyìí? Ẹ wá kí ló fa gbé ní ilé? Ṣé tútù bẹ̀rẹ̀? Tí o ti gbé ẹ̀dí àbí, ó máa ṣe bí ọmọ òkòkò kò tiẹ̀ kí lé mi gan. Wọ́n ti gbé wọ́ọ̀lù lé wa ṣáà ẹ̀jọ̀ ya wèrè pọ̀. Kí ló ṣe é gangan lọ? Ah ẹ kí ló dé kí ló dé ẹjọ yà wọlé pọnú kí ló ṣe yín tẹ̀sí ẹ̀rọ. wẹ́ẹ́ bá ọ̀gbẹ́ni méjì ẹ̀. tó sọ yìí. bọ́lá má ti ká bójú ẹ̀ mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ mòye tó wá bá òsọ fún ẹ mòye tó yẹ lọ nílé yìí wá méjì ẹ kọ́ lọ. ìgbà tó payá méjì ó ṣe orí burúkú àwọn tajà kọ́ra yìí kiri wọ́n ti wá gbé yá méjì p

ìyá tó jẹ́ pé tí ó máa sọ ọ́ tí mo náwó tán ní gbòòrò tí bá délé ìyéjì rẹ̀ ló kó sí mi lápò ara ìjà lọ ìjà ọlọ́pàá yẹn kó jẹ́wọ́ ìjà ló ti fẹ́ràn lọ ìyá ìjà lọ máa kú bàbá ìjà lọ máa kú ẹgbẹ́ òbúrò ẹ̀ máa kú gbogbo ilé wọn máa kú ajá tó bá wà lù lé wọn gan ọlọ́run ọrùn rẹ ní gbogbo wọn ẹ̀yẹ́ ní mo di ọrùn ẹ bá mi ṣílẹ̀kùn ó kú pọ̀ ó kú má pààyàn gan èmi bọ̀ ìwọ máa gé jáwọ́. ọ̀rẹ́ sí i òṣì. ṣé wọ́n kọ́ má mi lè parẹ́ tó bá ní kó dùn òun kó lọ lu ìyá tiẹ̀ náà pa. jọ ó ti tó ọ̀rẹ́ mi jọ ìzókè. ọmọ ìyá ọ̀rẹ́ nílò wà ní alẹ́gbàrà mi síbi onígasáré wá sọ́dọ̀ àti ń bọ̀ kí n wá gbà pẹlẹbẹ kí n kò máa fi surprise gbogbo nǹkan tó ń ṣe mi ó ti sọ èmi ọ̀rẹ́ kò tí ẹ̀ sí nǹkan kan gbogbo ẹ̀ kọ́ lọ da tiratira kò sówó. ọ̀rẹ́ mi ti ẹ̀ wá ókè ara. ẹ ẹ yà kújà ká tètè lọ sẹ́nu iṣẹ́ wa àgbébáwò ọ̀rẹ́ wo iṣẹ́ ti ṣe mi o tí máa ní kó sùn mí rọ̀ ni ká máa rí ká máa mú èèyàn lé ni ká máa dọ́gbọ́n gbà tọrẹ gbogbo náà máa gbà náà ìṣá náà ló máa ń bọ adé ó ti ṣe mi tó wáyé pé mi rọ́nà mi tó tún dajé eléyìí lọ èmi ò bá ní ká ṣe kí ni ká torí ìbò ó ti yẹ ó mọ̀ pé mi láìkí owó ó gbogbo sí ayé mi ó wó ni. kò bíbà èmi náà ti ń wò ó náà kódà ikú náà babaláyé kan jẹ́ kò dún lára tiwa náà mọ̀ àwọn fún wa ló gidi náà bí àbí fifty k àbí sixty ó ti yẹ náà ìyẹn gan-an á tún máa ṣe kí n dábàá tún rí ìta tún lè fọwọ́ ó ti yẹ àfọwọ́ kó tiwa apá pàdé mọ́ àṣeré fún ọ má pàdé mọ́. oyè mi mọ o dáhùn hmm. hmm. ṣeré azinu àṣẹ àwọn ọkọ gbogbo ti bíbó òun. rárá o rárá bí rose náà ó yẹ kó ti yẹ irú yẹn náà tá a bá tún rí nǹkan kan tó jẹ́ pé a lè fọwọ́ ra kúrò níbẹ̀ tó ti yẹ náà ká ṣe ká má rira mọ́ ni tó ti yẹ. ṣé ẹ fíìtì pẹ̀lú gbogbo oríṣẹ́ yẹn báyìí. ọ̀ọ̀ nígbà tó bá ṣe gbogbo pákéjì yẹn ní sẹ́ máa dúró rẹ̀. ọ̀rẹ́ mi ò ṣù ọ̀. ọ̀ọ̀ èmi ò mọ́ṣẹ́ kọ́lá kí ṣe o tó bá ti yọ owó owó lèmi bá díù bẹ́mi ṣe wà. ó máa yọ owó o ah, tí wọ́n ní yọ owó gan èmi gan ní sọ́wọ́ ẹ̀ nà ah, ó yí ẹ̀ nà ìyẹn fún ọ̀dà bá tí wọ́n fi gbogbo pákéjì àwọn yìí. ọ̀la inú mi ti ń dùn jà eh, mo lè ti ń dùn jà jà lọ jà lọ jà lọ rárá ó ṣàárọ̀ jà lọ́jọ́. ọmọ bá mi lọ ṣe wà pa. nígbà tó sọ láti pẹ̀jọ́ náà ló ẹ mà ní bínú o ọmọ yìí náà ni. Um, kí ló sọ bó ṣẹlẹ̀. kí n fi máa proof stubborn ni. Eh. àwọn filẹ̀ sórí gbogbo àwọn ọdún máa ṣàkárà ní ṣẹ́gbẹ̀rẹ̀ ní ọdún máa wọ́n kọjá kó mọ̀ pé màá tọ́jú ẹ̀ ṣé kò rọ ọwọ́ tọ́jú lára tiẹ̀ ní ṣé òun fẹ́ tọ́jú ẹ̀. òkè má wọrí ó ì máa gbàbẹ̀ náà. agbo tí yín ló máa dá di ẹ̀gbẹ̀yìn. bàbá rẹ̀ kò sí rẹ̀ ẹ jọ ṣé bébì mi wà bẹ́ẹ̀. àwọn ah, bébì ẹ kò sí ilé jáde sọ dàpọ̀ ẹ̀rọ ló gbọ́dọ̀. ó dàbọ̀. lọ́wọ́ àdó ó ṣe. kí ló tiẹ̀ máa ń ṣe gẹ̀yì tó kò fẹ́ baṣẹ́ jẹ́ fún mi tó ti ní gbẹ̀mù tó fẹ́ gbé fèmí báyìí. Ah! Deji. Ah, Deji. But who you kó wọ bedroom lọ sùn yìí náà, why sleeping here? Ọ̀rọ̀ wọn ti jù ìlà ẹ̀rọ sọ̀rọ̀, ọ̀gbọ́n aláwọ̀ ìfọ̀n tí wọ́n là jẹ. Àlà. Báwo ló ṣe là? Girl girlfriend ẹ. Èwo nù àwọn girlfriend? Eléyìí, ọmọ ọlọ́fọ̀ ọmọ òbí kí á ta ẹ̀ gbogbo ẹ ló yẹ kó ọmọ yìí ò ṣe yẹn. ọjọ́ kan ni mo rí ìlà tó ń wa. o lálà pé o lá ọ̀rẹ́ oyin lójú àlá. Hmm. Ah, ohun tó jẹ́ pé ta ló máa ń ṣe lójú ayé o lè dá ńlá lójú àlá náà àjọ ńlá tòjú ayé definitely yẹ kó lálà pé àjọ ńlá àwọn ní ojú àlá o. ẹ ti gba ìgbé ni. it's love and sharing everything. <laughs> everything. ọ̀hún bí wáyé jù jẹ́ kó mọ̀ ìyá tó yẹ ṣe bí oyin yẹn lè ní láìkì níbi ẹgbẹ́ máa lánà nínú wọn lọ ló ń lá kejì ẹ̀ ẹ́ gbogbo ẹ̀ náà lálá lálá ni ọ̀ mi irú yẹn náà wí ẹgbẹ́ yẹn gbogbo ẹ̀ ní bá sígínà ẹ̀ ẹgbẹ́ yẹn lọ ọmọ ẹ̀wọ̀. ìpàdé ní sàmù afa àwọn ìyókùn lọ ọkùn ń bọ̀ náà ni. wo kò sí nǹkan kan jáde. ẹ ọdún náà gbogbo òun náà ní pẹ̀lú àdójú ẹ̀ láàrin wọn. Túndé, wá ti gẹ́ẹ̀tì fún mi o. Wá ti lẹ́yìn sísè. Ẹ̀bà ọlọ́gbẹ̀yìn rẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Ọmọ báyìí rẹ̀ ẹ́ gba ní kẹ̀kẹ́. Wá àbànà ló wá pa. Gbà kí ló wá ṣe ń bi? Mo sáré pẹ́nu léèrè ti jáde nísìnyí wá. Ṣé wọ́n wòyàn bíi? ládùúgbò ìkẹ́. ilé tí mo ṣẹ̀ṣẹ̀ ra lélẹ̀ ilé mi ni. àwa máa mú mi ṣeré náà ṣé mo wà rẹ láre àárẹ̀ ni àti ẹgbẹ́ pé àjọbẹ̀rẹ̀ gbàjọ́ gírárì kiri ládùúgbò ìgbà wo tí gbà wò àwa ò mú mi ṣeré rẹ̀ mi ò láìkẹ́ jábìtọ́ kí ló ṣẹlẹ̀ ṣé bọ̀dẹ́ ló ń gbé bíi o ti ẹ béèrè ọ̀rẹ́ mi tàjọ máa ń lẹ́yìn kiri ah, nígbà yẹn. má bínú mú eré ẹyẹ kò jẹ kò wá sí mi lọ́kàn nìyàwó ọ̀rẹ́ yẹn ń kọ ọ̀rẹ́ bòròrò tẹjọ máa fẹsẹ̀ gbàjọ gíráfìkì àdúgbò. wo kẹ́ni ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ ah, lẹ́bù tèmi ti sún ju tiẹ̀ lọ́sọ̀ mo ti ṣí sílẹ̀ nìyẹn. so àwọn tí lẹ́bù tèmi àti wọ́n jọ bára mu ni mo ń bá rẹ̀ sí i mo ti ah, filẹ̀ mo ti fi sílẹ̀ wà láyé ẹ̀. ìjọ tó bá hundred two hundred three hundred mi kàn máa ń send owó sí i ọmọ ẹ tó bá máa fààyàn ti há àwọn tí ó tún wà háyà ló máa bá rìn. wá five hundred two hundred two hundred thousand àbí two hundred naira aláàrẹ mo dẹ̀ ti fọ́ fún ẹ̀ ṣá aláàrẹ ah, ah, irọ́ ni o wá aláàrẹ kí ló ń ṣẹlẹ̀ jẹ́ mi tàn jẹ́ kí n mọ bóyá ń lọ ó máa pé mi kẹ́ni ó máa pé mo láìkí owó gbogbo ọ̀nà tó bá máa bá jáde mi ṣe tán jọ láàrẹ àṣánú mi. kẹ́ni kí n ṣú ọ̀pọ̀ lè ṣe. Ah, èmi èmi kẹ́ni bẹ̀rù èmi tí mò ń kó bẹ̀rù kúrò lé tí bẹ̀rù kó tún máa dúró dé mi lé wá ajá mi tán kí ló ń ṣẹlẹ̀ gan ó mọ̀ mí dà. láyé àtijọ́ ló máa ń sọ pé ẹnu kìnìún lówó wà o inú ẹ̀ lówó wà o ó máa ní láti pa kìnìún kó lanú ẹ̀ kó tó yọ owó yẹn jáde o. ẹni àwòrán tó yẹ ká pa kìnìún ká fà lẹ́nu ìyàwó àti bí kò tà jáde ni àlárè má ṣe báyìí fún mi ó mọ̀ fẹ́ jẹ̀ mi ni ọmọ ìyá mi ẹ́. kẹ́ni a kì í kó sómi ká tún máa kígbe òtútù o. èmi kẹ́ni bẹ̀rù èmi tí mo kú òlé tí mo tún ṣì ń dúnú ilé báyìí mo ṣẹlẹ̀. ok ok ok in that case eh. èmi ò wá ní fún ẹlẹ́jà jẹ máa kó ẹ̀bọ̀n ṣe pa ẹ̀. ọ̀yà àbílẹ̀ láre ọlọ́run fọ́ fún ẹ̀. Ah. Eh, èmi ni lọ́bẹ̀ tí mò ń lọ wọn wọlé kì í ṣe lálẹ́. wàá má ẹ̀kẹ́ mi wọlé wọ pé gbòòrò lèmi lọ tẹ́lẹ̀ inú mi tí wàá dùn sí jẹ́ kí n gbé ìdùnnú ìjẹ́ gbé lọ gbòòrò débílẹ̀ eh. ẹlẹ́lẹ́ ṣe bíbí báyìí ló ń gbé <laughs> ẹ wá ah! ṣọlọ ìbùkù ni tiẹ̀ àbáyé tiẹ̀ ti ń bàjẹ́ ni mo délé ní ìtẹ́wé gbogbo ẹ̀jẹ̀ dá tíátíá ó tútù rìn lọ àdó ah, ikú yẹn jì rẹ̀ ó ti fa tiẹ̀ lẹ́sẹ̀ ó ti ní kó máa rìn kiri àdúgbò ní sinmi àbí ṣọlọ ìbùkù èmi mọ̀ kó ti dolóṣù àdúgbò wọ́n ti ń kú mẹ́gbẹ́ ògiri káàkiri àbí ọjọ́ ń bọ̀ lóluwàwò ọlọ́run ọjọ́ tí máa ṣe mistake lásán tí mo lọ káwọn àtàwọn wèrè lọ́jọ́ ń ra ọmọ ẹgbẹ́ obìnrin tí mo lọ ká ọmọ ọlọ́run ọjọ́ ẹ̀ máa ẹni tí máa rí pẹ̀lẹ́ báyìí kú ní straight máa padà nù olóbùkù ẹ gbogbo ẹ̀ gbogbo ń dùn ní ìsìn lẹ́yìn kí n gbọ́ pé lọ máa jókòó sì mú wá bìbà máa kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lèbi. ayé máa bàjẹ́ pátápátá ah, ní ọlọ́run ó yẹ onífọ̀ wá ọgbẹ́ni wá padà tó láàbùkù tájà sẹ́yìn náà ìwọ mo dúró dè mí látàrí wá kí ló ṣe ẹ̀bùn. wá kí ló bọ́ sọnù lọ́wọ́ ẹ̀ tó kọ́ rìn kiri àdúgbò ó ti lẹ́nu tí wọ́n jọ mú sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ti dolóṣù àdúgbò àdúgbò. jókòó jọ ọ̀gbẹ́ni mi lẹ́rìí ẹ̀ ní gbówó jù látàrí owó ló jẹ́ wọ gbówó lọ ọ̀rọ̀ tó wá ìpọ́táǹtì rẹ̀ mo gbé wálé wọ́n á jókòó òṣìṣì ní ìgbà mi láì jù ẹ̀. àní ló ṣẹlẹ̀ lé mú ewu àgbòrò ṣàkóyẹ ọlọ́run ó mọ ọ̀bọ ìkànlá rèé láàrin tó kí báyìí tó kí gan báyìí yẹn ẹ tàjọ máa ń fẹsẹ̀ gbàjọ́ gíráfì kiri àdúgbò yẹn. Ah, mo mọ láàrin dáadáa. ọ̀ọ́ láàrin ni mo pàdé lẹ́ni o láàrin tó ẹ pé àjọ máa ń fẹsẹ̀ gbàjọ́ gíráfì kiri àdúgbò gbá yẹn. ẹ pé ó tẹ máa ń dá mi lámà pé àbúrò èlélẹ̀ mi máa fúnrú ẹ̀ ṣe ìwọ olóòórùn ọlọ́wọ́ ò lè gbà mí gbọ́ gbà tí mo rí láàrin lẹ́ni ni tí mo ti fẹsẹ̀ mi gbá kiri ah, láàrin ó ti fáìn bàjẹ́. Ọlọ́run ah, láre ti dùn gan eléyìí ti lówó dákú gbọ́n ló ti rówó ó ń bí mi báwo ṣe ń bí mi lè bí mi yẹn mi gan tí nígbà tí mo fọ àsọmọ gbóró tó mọ mí náà ó gbé súnmọ́ pé ẹ ó yá kí ló á bù ah, mo bẹ̀ pé ó yá jẹ́ kí n mọ bóyá ń lọ́nà eléyìí já mi tán Ọlọ́run ó já mi tán inú mi dẹ̀ dùn gan yẹn mo ń gbé bọ̀ apá ilé lóòótọ́ ọmọ àṣẹ ni ẹ kò yẹ mí mọ̀ ọmọ tí wò pé tá ṣe ń tú ìṣe ẹ ìwọ́gán oṣù máa yá ju mí kò yẹ pé tí wà kí n kò yẹ. kéde. wà á bẹ̀rẹ̀ ẹ̀ kéde. ó bẹ̀rẹ̀ wèrè ẹ̀. ó bẹ̀rẹ̀ wèrè ẹ̀. lóyè mi kẹ ìwà ni wàá pa ẹ̀ mo ti ń rò náà mo ti mọ̀ pé a máa ṣe ní ọ̀rẹ́ wọ́n mọ̀ kàn ti ṣe ẹ lára wò bóyá máa wọlé ṣe ẹ lára mo lè ń sọ ẹ máa gbọ́ ọmọ ọgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lèmi jẹ akẹ́yìndé gbẹ̀gbọ̀n èmi mo ní tí ó yà tí ètè mi lọ ayé kò lọ táyé wò tó bá ti dùn sọ fèmí ó dẹ̀ sọ fèmí mo tún kẹ́yìndé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ nàkó yẹ tí wọ́n ti ń pa ẹ̀ sọ́kàn abalẹ̀ máa ń gbọ́ wa ṣé wọ́n dà tún àtọ́ fi gún ẹ lọ́wọ́ ládùúgbò tó ń pín ìṣẹ́mẹ́gbẹ̀ẹ́ wà gan rìn sẹ́mi nìkan o ti yẹ gbogbo everybody ti jáde mo wò pé gbogbo ni gbogbo wọ̀ ni mo ìwà rẹ̀ tó dé mo kì í àfi ìbàdí. Ah, mo ti ń fẹ́ bá ẹ sọ̀rọ̀ ju pé o ti máa ń gbé mi nínú ti pẹ́ kéèké wọ́n ṣò kí n wojú mi rárá o kì í wojú mi rárá gbogbo mi máa ń fojú bá ẹ sọ̀rọ̀ máa máa fara bá ẹ sọ̀rọ̀ fi gbogbo ẹ bá ẹ sọ̀rọ̀ ṣé kò yí ẹ rárá ni òkè mi ti wá rí bódà pé kò yí ẹ máa fẹ́ ní mi sọ fún ẹ kébì ṣọmọ kó o dùn gan ṣọmọ kó o fún àìgàn lọ́kùnrin ó sì gan lẹ̀ irú àwọn gan tèmi dẹ̀ máa ń jẹ tí máa ń fẹ́ lélẹ̀ kébi òun mi kó máa ṣe kí ni kó máa fọ́kú lè mi ẹ kó máa tẹ̀ sójú ẹ̀ fún mi gangan ọ̀fẹ́ dẹ̀ ló bá dé mi ò ní pé ó lọ́wọ́ ẹ̀ ó ti jẹ́ wọn tó wọ́n ẹ̀ jẹ́ bàjẹ́ lọ́ọ̀. lórí ṣó ti gbégbá aṣẹ́ wò ni ṣó ti dúró sórí ìtàn tó ń ṣe aṣẹ́ wò ni ah, mo ṣe rí lára ẹ̀ ó ti gbégbá aṣẹ́ wò ah. kébi máa fọ́kú lé ẹ̀ ìwọ àwa kí ni mo gbé kí ló jù ṣé tọkùnrin bá rédíò tóbìnrin pa ṣebí kékeré ṣáà má ti lọ ni ẹ mo lọ́ọ̀fù ẹ mo kú ẹjẹ mo dẹ̀ sọ fún ẹ pé mo lọ́ọ̀fù ẹ à ah, kí ló ṣẹlẹ̀. mo ṣẹ̀ṣẹ̀ rí orí ẹ òpin wá tó fi tí orí ẹ bá pé òní bá mi sọ wíwì wo bó ṣe rí i. ó fi mi pa àwa àlà ẹ jẹ́ kí ni àti ló ṣe ah, kéde sórí ẹ pẹ́sẹ̀ lórí ẹ pẹ́ ìjó tó bá tún tíra yẹ máa ná sọ́nà bàbá ti sí ẹni ara. ó gbà mí ní etí. Hmm, etí tèmi ni. Hmm, fọ́ìtà ni. ó hmm. gbà mí létí. ó gbọ́. abẹ́ni fún gbà. ọ̀pọ̀ ní owó ṣe rí ó dàbí egun ẹlẹ́rù. ẹbí kẹ́ni bẹ̀rù. ìmọ̀ àdúgbò ọlọ́run orí ṣerú ẹ̀wọ̀ ọlọ́run mo máa pa ẹ̀ àwọn tí ò ṣètò ẹ̀gbọ́n wọn kú dànù ẹ gbà mí kẹ̀ mo máa dáràn kẹ̀ ṣé tó ń pẹ́ mo ní mo fẹ́ bẹ̀ àìbí tẹ́ kí wọ́n kó mi jẹ́ gbòòrò mi ò tẹ́ ń wojú àwọn èèyàn wọ́n ti pamọ́ kan lábí ọdún gan ọkọ̀ lọ gàgà òṣì báyìí wọ́n máa tó. iṣẹ́ kan ni wọ́n á fún mi báyọ̀ lérò lápò ìtọ́jú wa ẹlẹ́mọ̀ kan ti mú nǹkan wá mi ń bá àṣàdé òkọ́ tó yí tó ta ni máa ń mú wọlé o mo wà ṣọ́kò gbogbo ilẹ̀ máa mọ ṣì kan tó ń pè ní ṣìfàjìṣàfẹ́. Ah, àbí ọmọ òtẹ wà bí ìlú sọmọ òtẹ ní ìlú. mo gbọ́ information kan pé ṣìfàjìṣàfẹ́ ìfẹ́ gbé owó kan wọlé ní alẹ́ ọ̀la tó bá dẹ̀ máa di bí ọ̀tún là ń gbé owó yẹn lọ sí bank. mi ò fẹ́ wọn tẹ ilé ṣe o mi ò fẹ́ wọn pọ́n tẹ fẹ́ lò ju pé owó yẹn kò lè bank. tèmi nìyẹn o ẹ mo gbogbo ọpọlọ tẹ́lẹ̀ tà fún gbé owó yẹn máa sun ilé yẹn ní alẹ́ ọ̀la alẹ́ ọ̀la ọ̀la òde òní. wọ aláyé bàbá wa ní ìlà tó wú ẹ̀ láti tó tó èyí jẹ́ ìpè wọn ní ilé yìí èyí sì kọ́ ìtò owó dáta nílé yẹn kó dá lóde fún àwọn ọmọ kò fi yọ ilé ẹ̀ kó sí. ọmọ fi yọ ilé ẹ̀ ṣókí gbogbo details yẹn pátá kébì tó kú òbí máa fún ní gbogbo information gbogbo tẹ́yìn máa wọlé tẹ́yìn máa jáde gbogbo ẹ̀ máa jẹ́ kó yé yín wọlé ìjáde kò ní séwu ẹ bá kàn ṣe ń dé kí ni fifty fifty ni o. fifty kí ni wo wo wo wo wo àwọn ìṣọ ọlọ́pàá àkọjọ kan á jù ọlọ́pàá tiwa o àwọn òṣìṣẹ́ fifty fifty abẹ́jẹ́ fún màá yíye àṣẹ fifty fifty. ẹ jẹ́ kó wá yí ọmọ ilẹ̀ ìgbẹ́ra gbólé náà máa rán ìgbèrò ìdúró òjò àwọn òjò láti lẹ́jọ́ lóko ẹ tiẹ̀ mọ ọmọ tó dùn mí nínú rẹ̀ ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ọ̀rọ̀ yẹn lè ta bó nílé tó ta báyìí jù ó ta mi sí mi lára tó lè dá kí n tẹ̀lé e sí lára ẹ gbọ́rọ̀ ní ọ̀rọ̀ kátàkátà ọ̀rọ̀ kùtùkùtù ó sọ pé ọ̀gá gbọ́ pọ̀lọ kalẹ̀ owó ni wàá gbọ́ pọ̀lọ. a ní láti brainstorm náà ó ló nípa fọ́ọ̀lì àwa ọmọ mi náà tó bá ń gbọ́ ọpọlọ plus ọpọlọ ìsìnkú ọlọ́run aláyé mi. ọpọlọ lẹ ṣe wá wà ní. ọpọlọ ẹjẹ kò yí o. orí wọn àti ọlọ́run. fífi mi ti yẹn ò lè wọ́ọ̀kì o. bọ́ọ̀lù ló fi yẹn lẹ̀. kò lè wọ́ọ̀kì o. yẹn lẹ̀. nígbà ló kọ ní níta. ọ̀nà máa ń kà sí. Ah, ah. bóyá olóògbé dání. àyè. Eh. ṣé olóògbé dání. àyè. Eh, eh, ọ̀ má ṣe yẹn o. òun yẹn ń sìn kẹ́ni eléjì rẹ̀ tèmi fẹ́ kó síwájú ìyá gbogbo òun ló ti fọ́ sí. Ah. ṣé ó wà lánàá náà tí wọn lè yà á lò ṣé fẹ́ pa ṣé o ti dé bẹ́ẹ̀ o ti dèrè ẹ̀. Ah. àwọn méjì ọ̀rọ̀. gbogbo ìgbà ni wọ́n pè ní ọmọ náà ọmọ òyì ẹ̀yin gbogbo ní ọmọ òyì ẹ níṣẹ́ ọpọlọ níṣẹ́ ẹ̀yin gbogbo tún lọ ọmọ ọpọlọ ẹ wò wọ́n ní ọmọ àdàmú tó kì í dá ọmọ tí ẹ yára bí ẹ̀yà ló máa yàn àwọn akọkọ ní ak forty seven pump action twenty four hours ah, tí èèyàn bá kọ̀ wá lọ́nà àkọ́kọ́ òkèèrè àtàlù jẹ bẹ́ẹ̀ hmm. bá kọ wá tí àbá sọ ní ẹrú àná nítorí wà lọ́wọ́ tí wàá dùn lọ́wọ́ tí wọ́n ní tako tọ́lọ́ tí wàá ní kàkàkàkà. àbíyá alákòóso ní bẹ́ẹ̀rì. ọlọ́run láàrin wọn náà two hours àwa sì ń dà á lẹ̀ àwọn sì ń pera wọn jọ ni ọdún pera wọn dọ́tọ́ àwa tó ti lọ. wọ́n ṣe rí dandan nìyẹn. ẹ jẹ́ bọ́lọ̀ ńlá ọmọ ọlọ́run <laughs> ẹ wò wọ́n ní àròyé òkàjọ ẹni tó bá da kọ̀ọ̀kan ló ń ké èso ẹ àwa ti lọ iṣẹ́ a ti kéré òkú wa ni ó lè ti lọ ká ṣe kí ni ká jìfà ẹ ibi tí mo lọ ni owó tó wà lé ìyá ìdílé ẹ̀rọ àpò yìí ṣe pé mi fẹ́ràn owó mo mọ tó ń fowó ṣe púpọ̀ ẹ jẹ́ kó wà lápò tèmi mo bá jẹ́ pé kébì kò tẹ̀lé ìdí bá bàbá yìí tọ́jú sí mi ní ju owó mo tó ń fowó objection my lord. baba objection sustain. ní àbá tèmi o ẹ mọ̀ pé bí táwọn lọ ṣe operation yìí òkun sùn gan. àwọn èèyàn fẹ́ jẹ̀wẹ̀. ló bá láàrin èèyàn jàǹkàn jàǹkàn nílé nílùú rẹ̀ gbọ́kàn ti dà wọ́n ọlọ́pàá síta tẹ́sẹsẹ síta ẹ̀yin ìbàdàn alábàdó bóyá ká tọ́jú owó ìka má ètí ìnà kí nǹkan tó ń fi ń tan lẹ̀ èyí tó wà lẹ́ẹ̀kan àti ìnà tó rẹ̀ di ṣùgbọ́n àwọn gbélé ìpamọ́ kí gbogbo ẹbí láì lò ẹ ṣáwọn àbáyé o. ẹ wò aláì ọ̀rọ̀ ló sọ yẹn ọlọ́run lórí gbà wò lórí pín wò gangan ayé bó ṣe ń lọ ẹ jẹ́ ká ṣàwò ẹ ká kú lórí òjò orí kó ká kú gbójú ń ọlọ́run ṣe yẹ kó gangan ni ọlọ́dọ̀ tó mi ò yẹ ká ṣá ẹ ká ṣá lọ́wọ́ kan. mo fẹ́ wá èmi kò fọwọ́ sí ká lọ tọ́jú owó wọn ẹ ká ṣá lórí òjò ní oníkálukú bí àbí pẹ̀lú owó ẹ̀ oníkálukú gbówó pamọ́ lórí kì. ẹ ẹ ẹ ó dàbí ẹni pé ẹ̀fẹ̀ gbọ́ mi yé nǹkan tí mo dúró láti ṣàlàyé ni pé ẹ má gbowó fẹ́mi ó lè tèmi máa ń olè lólè ẹ ṣá mọ̀ tí gẹ̀ẹ́ni financial secretary lélẹ̀ treasurer wa ni pàwọ́ mo tún ọ̀sẹ̀ kù ó lè tiẹ̀ ó lè tiẹ̀ nìyẹn ìwọ ó lè fẹ́ gbé ó lè fẹ́ gbà kò jọ ṣùgbọ́n àwọn tó sọ ìtìgẹ̀ tó sọ lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe wọ ẹ̀ ajere ni o tó mọ̀ pé ajere máa ń dára wọn báyìí lólu kára èmi kò ojú mi satellite tó wo ìmọ̀ tàn sí báyìí lójú mi wà lára rẹ̀ ẹ̀ ọmọ gbọ́nyọ̀ wò yé mi èmi trọ́ọ̀sì ẹ̀ púpọ̀ ṣìgẹ̀ ọmọ yẹn ló ti sọ. báwo ṣọ ọkẹ ọmọ tó ní ọ̀rọ̀ máa ń wà nígbà tó wọ́n sí àyè but lé èmi ń gbé méjèèjì lọ fífa ọ̀rọ̀ wa láì I love you. I love you so programs tí mo máa ń ṣe tó bá dára mọ́ wa tí mo bá ti sẹ́ẹ̀tì láti ọ̀nà méjèèjì sí ìwà máa ń túbọ̀ ní ìdí mo ṣe ṣe mọ́ ara mi láti máa ṣe mú kìṣìkìṣì bí ìgbà tó dẹ́gbẹ́ kìtì kìyẹ mọ́lẹ̀ kìtì fún ẹ lórí bí ìgbà tó dẹ́gbẹ́ o ti gbọ́ ọmọ mi kù inú ọkàn mi fa ìgbọ̀n ní kò tí wọ́n bí bóyá wí ní bá ṣe ń sọ̀rọ̀ yìí kò tí a sẹ́ẹ̀tì ní láìpẹ́ pásítọ̀ ìgbà tí mo tẹ̀ tí ètò ti wọ́n ní ìwà ìjókòó ọ̀gbìn tó ò lọ́wọ́ kò ní ju tí mo kó dàá ẹgbẹ́ lọ́rọ̀ fún ọ̀sán fún mi lórí. ó ti ń gbé mi ti pẹ́ ní ọdún ọba nìyẹn ni. jọ̀ọ́sù ó ti ń lò dára tó ń bá ìsọ̀rọ̀ ní gbọ́dọ̀ mímọ́ tí bá tún sọ pé mi fẹ́ rò ó lónà òbí kúrọ́ ká wá tún wá jọ bímọ sínú olè ká tún bímọ olè. àmì tó bá jẹ́ pé ti ọmọ bíbí fún èmi o sórí ìgbà tó bá ti ní oyún fèmí àti inú oyún lèmi ti fẹ́ bẹ̀rẹ̀ ṣe máa wọlé alú àdìdí àmàfà báwọn wòlíì ṣe wọnú lọ́tí wọnú ilé àpótí ẹ̀ lèmi ti fẹ́ wọlé so yẹ bẹ́ẹ̀ fourteen days ni thirteen days ni twenty days ni twenty five days ni thirty days ni days, ni ìṣàgbé ọmọ ọmọdé. ọmọ tó ń jọ kó stop ẹ̀ ah èwo ni ká máa fẹ́ ra ká fẹ́ ra ká tún bímọ ká máa bímọ olè ká jọ máa bímọ olè má bàa mi sọ̀rọ̀ kókò sọ ìwọ̀n ò ti gbọ́. ẹ ó John, a continuando la wàhálà ayé máa wà ṣe máa bọ̀ sí ṣùgbọ́n bó gbàgbà ṣe bá fagídí ṣe dọ́gbọ̀n rẹ̀ kọ̀ọ̀tà ọ̀rẹ́ òtítọ́ yìí. ìfẹ́ yàtọ̀ nínú inú mi ń dà rọrùn pàmò tó dà ẹ̀jẹ̀ tán kó wọn kẹ. Ah, ó délẹ̀ ọlọ́ṣẹ́ ah, pẹ̀lú ọtí ilé ni. Ah, kí ló ṣẹlẹ̀ inú mi fẹ́ máa dàrú o. system ti ń change láì lọ next week ọ̀nà ló ṣe mí. Ah! ẹ lọ jẹ ah! yé mo ti yàtọ̀. ọlọ́pàá ṣẹlẹ̀ nínú ilé mi tó dẹ̀ strange sí àwa márùn là ń gbé nínú ilé àdèmọ̀kan tó ń pa ìkọ̀ọ̀kan nínú àwa tá à ń gbé nínú ilé àwọn méjì ti kú nínú wa. so ẹ̀mí pé pẹ̀ ṣe wà nínú ilé yẹn nǹkan kan kàn wá àwọn tó kù kàn kú mysteriously. bẹ́ẹ̀ ni sà ìdí nìyẹn tí mo ṣe wá sáwá bá yín pé kẹ́ help me need help me bóyá máa fún mi ní kan náà boys ní àbí méjì tó máa máa ṣọ́ mi tí wọn kò fi ní ṣe mí ìdí nìyẹn tí mo fi wá rí ẹ̀ jọ. Ah, ìyẹn lágbára díẹ̀ o ah, ẹ ní security lóòótọ́ ah, ẹ wò ó madam ṣe rí nǹkan tí ọlọ́pàá wà fún náà ni láti dáàbò bò àtàwọn subjects tí mo mìíràn yìí èèyàn fẹ́ wà nínú ìlú àníṣe méjì yìí ó kàn wá jẹ́ pé bí ọ̀rọ̀ yẹn ṣe wá rí ń sìn anyway anyway torí mi fẹ́ stress yìí púpọ̀ ọmọ àmà aṣọ yìí ọmọ ní láti fún ẹ fẹ́ kó o yẹ kí àwọn nǹkan tí mo dúrà láti sọ yẹn yé yín. kò sí wàhálà sá tó bá jẹ́ tòwó kékeré ni. bẹ́ẹ̀ ni kò sí wàhálà. anything tẹ bá fi ẹ má wọrí i'm ready for you. Vambora. É ẹ so tí má lè jókòó báyẹn màá má lọ rọ pẹtẹ ìtòwé mi ṣe ń wo ọ̀tún tí mo wo òsì pé anything tó bá máa wá báyìí ó láti bá wa náà lápò ìdí mi fún wa lóyún. ẹ ṣe ẹ ṣe àánú mi ti ẹ̀ dùn bẹ́ẹ̀ ṣe sì kí ọ wá nínú ilé yìí inú mi dùn gan ni ẹ ṣe gan ẹ ṣe ẹ kó àdúró ti wá ọlọ́run ń fẹ́ iná sílẹ̀ ṣe mọ̀ pé lẹ́yìn ọlọ́run náà ló ṣe ìbéèrè. ìyá mi sọ pé ìyá Nigeria police bẹ́ẹ̀ wọ̀ yìí àwọn apótẹ́tì mi báyìí ikú tó máa wọ́n pa yín bẹ́ẹ̀ dóyè kókó wọlé sí wa mi báyìí ká dóò lè dáhùn ká ṣó ti dáhùn tó ti yẹ fọkọ balẹ̀ máa. torí lẹ́yìn ọlọ́run ẹ̀yin ló tútù o ẹ̀yin lè ṣọ wa ẹ ṣe bọ ẹ ṣe bọ. Kilo ló dé nísòro nísòro ọjà kúkú nísòro kí ló máa ń ṣe báyìí náà bẹ́ẹ̀ nígbà tí mo máa tọ́jú ọtí ẹ̀kọ́ ta mo tó rẹ́ni tó rẹ́ni tó rẹ́ni bí ẹni kó ti gbọ́ ọjọ́ ẹ̀ ń jẹ́ kí n fojú lọ tìrì inú yà máa dùn bí ẹni pé ti rí fa àbí ẹni pọ́n sọdún léyà. àìsàn wo làbí báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé ọ̀dà tó kọ́ wá sí ìbàdí ṣé ẹ̀dùkọ́ ọ̀dà gbọ́ ni ọ̀dà gbọ́ o ó ní irú sílò lẹ́kọ̀ọ́ lọ́kọ́ wá síbẹ̀ pé ká máa kọ̀ọ̀tún mọ́tò kọ́ṣẹ́ náà lọ́tù ká máa rọ̀pọ̀ lọ́sí níbí báyìí ẹ̀ wò eré akọ́ọ̀lẹ́lẹ́ bí bọ́sì mọ́ pé ìyẹn ti máa kó wọ̀ èmi lè mú láìka kó wọ̀ ẹ wò ọtí rè irú ilé ìsìn kò sàkó ọbẹ̀ ẹni kò gbọ́ alátọ̀tọ̀ ni bí kò wọ́n ẹni kò ti wo sàkó rí mi lè parọ́ fún yín o ẹni tó mọ àkó ọ̀. o tún ṣe ni. kò lè last. ní sòrò jẹ́ kí n sọ fún ẹ nígbà kan ti bí mi làwọn òbí mi ti lọ wà pọ̀tẹ̀jáyé ni wọ́n ti sọ pé olórí mi ni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 Phenomenally, I still confirm it. This is what my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny, the whole world's on me. but I can not give up, my love is calling. Phenomenally, I still confirm tell it. Tell this is what my heart keep yearning for. Oh. Oh, oh. Everything you do is. ẹ gbà mí kẹ ṣé nẹ́pà mú lọ lọ kí ló ṣe tó ń ṣe báyìí. tí ẹ wá aṣọ ti jáwèrè ni wọn ló pa fàjíjẹ mọ mi lára ẹ máa gbà mí kẹ mo máa ti dáhùn nílé. sọ fọmọ ìwò fún ọmọ ìwò ọmọ tó gbé wá nílé àmọ́ ọmọ tó gbé jáde wá aṣọ rí yìí ni tọmọ bá máa fún wa láyè nílé wọ́kọ́ ló máa sọ gbàyọ̀dá lẹ́nu mi tó bá ti pè mí màá ní kó jáde tí ó bá pè mí màá ní kó dúró. kó dà sọ́mọ́. Hey, oh, yẹ sorry now you are talking bébì fún aláyé nà má kú yẹ padà jogun ẹ orí orí ẹ pé ẹ kí ló ṣẹlẹ̀ kílọọbù kí ló ṣẹlẹ̀ ọgbọ́n lọ́pọ̀ action my yọ manager. Close níjà. kí Close ń ṣe ẹnu kí ló ṣe tó ń ṣe báyìí tó tiẹ̀ níròyìn rárá lára ẹ ṣẹ̀ṣẹ̀ kú nílé lánàá wá gbé ọmọ kékeré kan bọ̀dí lesbian kí ni problem ẹjọ́ sọ fún mi ah wá wá tí òtútù bẹ̀rẹ̀ o òtútù gbèjì ẹ̀dẹ̀ o wá gbàtíláyé kúnú lè ṣé wọ́n sọ fẹ́ pé mi ni mo pa ni ṣé wọ́n bẹ lọ́ọ̀mí tí mo fi gún lára ẹ̀yìn àbó bá mi ní tí mo ti ń fún lọ́rùn wá lára wáyé wẹ́ẹ̀ máa wáyé ó dẹ̀ ti lọ wẹ́ẹ̀ máa lọ ah bọ́ọ̀lù ń ṣe kọ́ tiẹ̀ ni ó dẹ̀ ti lọ nìyẹn má máa tó ń yẹ máa pa fàájì mi lára rẹ̀ àti pé tí wàá kó gbọ́ ó yọ dẹ̀ ṣé tó bá ti wá pé látẹ̀lù lójú ti wá pé lọ́dún mẹ́wàá sígbà táwa ìṣó máa jí láàrin láàrin ti kú ó ti lọ ọgbẹ́ni lọ bí àbí ò tó ṣerú jàrìjàrì torí bá torí láàrin. kẹ́ni ṣé kìí ṣe pé wọ́n ló ń pa àwọn tó ń kú ìtorí ara ń fún mi sí ẹgbẹ́ tó fi ṣe yìí. òye ẹ gbà mí o ẹ gbà mí lọ́dún tó ń fọ́ báyìí o ọmọbìnrin bá pa mí sínú ilé yìí o wá ní láìpẹ́ o. wọ́n tẹ́ ẹ kó máa dùn kí ni ẹ máa dùn ìgbé àwọn ará bíi ti ẹ̀yìn ọ̀sẹ̀ wọn lẹ́yìn kọ̀ọ̀kan lọ tó ti gbàgbé pé kúnkúṣì kan wà níbi kan tó ń rìn ṣé mo mọ̀ pé bá ṣe ń yọ̀tẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan tó ń lọ kúnkúṣì á tó wa pè á wá gbọ́bọ́ ju ti tẹ́lẹ̀ lọ ó yẹ kó máa bì á bì nínú tó yẹ kí ni ẹ máa dùn kó máa ṣe ó ṣe. kò ṣe é torí ìyẹn lè wá pa màdí mọ̀gá ọgbẹ́ni fún mi fa ṣe o fún mi fa ṣe jọ ọmọ ẹlẹ́lẹ̀ ni máa bọ̀ wọlé wa ah, wọlé má dùn jẹ́ kí eléyìí tún ṣẹlẹ̀ mọ́ bó ṣe lú ẹ̀yẹ lọ́wọ́ mi báyìí má jáde o. wéè bàyẹ̀ ìkejì mi ni ọjọ́ bí wà papọ̀ ni bọ̀ ó gàngàn súnmùdùkú ní dẹ́ndẹ́wú rẹ̀ má wọ̀rí tiẹ̀ a máa lọ sókè nísìn màá ṣe gbogbo kíní yẹn fún ẹ ọmọ mi ó yà jẹ àná lẹ́sìn ojú ẹ. ọmọ lé tó bá tún àwọn olè ọ̀sà wàá rí pa àti di méjì báyìí ó ti yẹ ṣọlẹ̀ àwọn ti pé kúkú ṣì kan wà lẹ̀ ẹ̀ tó mí yẹn gangan ni mo lọ sórí ẹ̀ tí mo fi ìyẹn lè báwo lè fẹ́ kó lọ ká ṣe kí ni ká ṣà bá ṣe máa ṣà bẹ́ẹ̀ kọ́ ni bọ́ sí gbòòrò ká bí àbí ó ti yẹ yẹn ten náà ni nǹkan tí mo rò ní pé bóyá ká ṣe ní eighty twenty. Ah! ẹ jẹ́ rí ọmọ ìyá mi tó ṣú ọ wàhálà ìwọ gbàdúrà inú mi lè dùn ṣá eighty twenty mo láìpẹ́ pé o máa gbà lẹ́gbọ̀ọ́ ẹ̀ ń bọ̀ gbẹ́gbọ̀n lè rìn ní tíye lọ́wọ́ ayé wá fún mi ò padà wá jíṣẹ́ táyé bá dùn tóbi láyé tó kéde kẹ́ni máa bọ̀ ọ́ yá orí ẹ̀ abẹ́ bàjẹ́ twenty twenty. ṣeré ní stock bẹ̀ náà. ní eighty ìwọ ló ní twenty. wà kí mo gbọ́ nínú etí mi tó dún nísìnyí yẹn náà wà á tó ṣeré wà á tó rí etí yìí ṣó tí ìjà wèrè àti kí ló ṣẹlẹ̀ gangan ẹ gbà mí kí ẹ mo máa ti pọ̀ o ṣó tí wọ́n kó wèrè rú báyìí mo ti là á lójú tó o fẹ́ sọ ẹ̀ dìdàkudà mọ́ mi lọ́wọ́ àgbà ìwọ́n ló sọ bẹ́ẹ̀ mi pé twenty eight wà ṣo fẹ́ lọ síbi táwọn tó kù lọ ni dábìlì ṣo fẹ́ lọ síbi táwọn tó kù lọ lọ lọ mo lè pa ẹ̀. ẹ̀hẹ́ àánú ẹ lọ́rùn wa wa má máa ṣe yẹn fẹ́ mi ó ti gbọ́. wá ṣé ṣe lọ pé yìí ṣó lè lè ti jìn kí ló ṣe fún mi tiẹ̀ ṣé ṣe lọ pé tiẹ̀ ah, ah, tiẹ̀ tiẹ̀ gbé ló ṣe báyìí ọmọ ìyá mi jọ má pa mí ṣàánú mi jọ. ọmọ mi ni wọ́n kó wẹ̀rẹ̀ rùn ni ọgbẹ́ wẹ̀rẹ̀ rùn ni èmi gbé sínú. ṣé gbogbo tó ṣe èyí mi ò kó jẹ́ rárá o ó fẹ́ gbọ́ ìyá ìbejì tó kú inú kú wọn lọ́wọ́ kópa gan náà. àṣé ìyá ìbejì ní owó tó tó yìí níta ni mo ní kí wọ́n bá mi wá twenty thousand kí n máa fi yíwọ́ padà tí wọ́n sọ fún mi wípé àwọn ò ní kọ́bọ̀ táwọn lè fún mi. <sighs> ṣé màá wá kó owó mi sílẹ̀ ni kò jọ́. ká dà jẹ o lẹ́mi lọ́ọ̀bù kí n dà jẹ o. àṣírí ẹ wà nbẹ. mo ń bọ̀ fẹ́ kí ló ń sáré lọ ṣe? kò díẹ̀ aláyé mi bá gbá ẹ mú àrùn ẹ ìwọ báwo ẹni ẹ ò gbé. ayé la máa jẹ kábó jọ àwòjáde ń para wa àrígbó òní. ọtí ìfẹ́ yàtọ̀ lẹ́nu inú mi ń dàrú rọrùn pa màá tún dà ẹ̀jẹ̀ tán kú ọ̀kẹ́. ó délẹ̀ ó ló ṣe ẹ̀rọ tí ì lẹ́yìn. kí ló ṣẹlẹ̀ inú mi fẹ́ máa ló fẹ́ máa dàrú o. ah system ti ń change. sọ pé ta lè èmi bá ń sọ fún un pé ta ni ìwọ náà a sọ bẹ́ẹ̀ fún ẹ náà. èmi náà ti gbọdọ̀ wá sọ pé náà wà ẹ̀ tí ń sọ yes náà. ó fún mi pé o ti gbọ́ o ti bẹ̀rẹ̀. Are you sure of what you are saying? Yes, I'm very sure. Oh, oh my God. Oh my God. Oh. <laughs> Taiwo, I love you Oh, my darling. Mi fẹ́ kí Kẹ́ni mọ̀ sí ẹni tó gbọ́ ń gbé ọ̀rọ̀ láàrin àti. Tó bá jẹ́ wípé Kẹ́ni at the same time let me play fẹ́ wa ó wà lórí fẹ́ wa bẹ̀rẹ̀ sí ní tutọ́ òun tọ́ òun tó ṣe abọ́ ṣe bá pọ̀ lọ́wọ́. ẹ lọ jẹ́ kó dìgbà yẹn lọ but now ìfẹ́ kò mọ ẹni tí tó ṣe. ní abẹ́rẹ́ fẹ́ wọ́pọ̀ jẹ́ kí n tètè máa lọ sí ti. èmi não mọ́ mi sí. Sínú òfowó ẹ̀ ṣeré ni. Má fọwọ́ mi ṣe lè fọwọ́ síbẹ̀ lọ. Àṣé tó bá wù ọ́ lè fọwọ́ kùn. Kí ló bá wù ẹ̀ fọwọ́ o. Ó kò gbà gbogbo mo wá fẹ́ ṣílẹ̀ fún ẹ. Àwọn máa ṣe lọ. Lọ. Lẹ́yìn náà ni kò ní dọ̀la. Lẹ́yìn. Lẹ́yìn ni kò ní dọ̀la. Ní máa jálẹ̀kùn. Ní máa ṣíwò. Èmi nìsín. Òkú Ní máa fojú kòrò má wọrí alẹ́ni oh. ni mm. eh. jẹun ti dára pọ̀ mọ̀ nǹkan á sì máa wọlé lọ ṣeré gbogbo eré ni máa fún ẹ ṣeré sí kẹ́ni ilé burúkú ti. kí ìbọn sí ní sẹ́yìn náà rárá kí n lè gbá sí kó lè wọlé ìjà nǹkan tó bá tún lè bá mi fi nǹkan tó fún wọnú nǹkan sí inú ìlú rẹ. ìkọlù ìkọlù ìkọlù ó máa jára yìí òun rè é jíjà òun rè rè é jíjà àbótilé màá tún bí ṣe tún kí ní ẹ̀ mo tún kan bẹ́ẹ̀ mo já nǹkan mi ní mo tu ẹ ti máa wọlé náà yẹ jẹ mo lọ. gbogbo àrà tó bá lọ́nà yìí ló yá mọ̀ gbogbo àtúwọ́nù máa fi ẹ́ dára tó máa pa ẹ lẹ́yìn. bọ́ọ̀ máa lọ sí bọ́ọ̀lù ń alára tó máa pa ẹ́ lẹ́rìn ara ara tó máa pa tó fẹ́ lọ tẹ́lẹ̀dì nìyẹn o tó fẹ́ lọ tẹ́lẹ̀dì nìyẹn o. máa mú kí ni ẹ lọ mọ̀ ń bọ̀. tó lọ tẹ́lẹ̀dì nìyẹn o tó fẹ́ lọ tẹ́lẹ̀dì nìyẹn o tó lọ tẹ́lẹ̀dì nìyẹn o. màá lùgbé àyájá. má try láti play smart èyí tó bá gbìyànjú kó má jẹ̀bi ara òun wò mí àbí òun yẹ ẹlẹ́nu bó ṣe ń lọ nǹkan tí ò yẹ ni pé bá ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ náà la ṣe gbọ́n lé àlè. sanwó-lárí àìfúnṣẹ́ mo ní pé tìtàárọ̀ yìí olótùtù dé ni òun ni ẹ̀wọ̀ dọ́gbọ́n kakí èèyàn drink ẹwọ yìí. wo ọkàn mi kí ni àwọn guys ẹ máa ń dán lára àwọn ọmọ ẹ. àwọn guys tó ń gbé yẹn tí ọwọ́ mi bá gba ọmú tí ọwọ́ mi bá gba ọmú tí wọ́n ṣe pé kòtà aṣọ mi báyìí wọ́n á jẹ́ kó mọ̀ you are Nigeria police. má gbé yìí débi báyìí nǹkan tán ní ká wá aṣọ mi báyìí òun ni kò jù ká mójútó. ẹ ẹ rí ẹ sọ sá. wọ́n oúnjẹ lọ. ẹyin pẹ̀lú ẹyẹ ẹ̀yàn mi. ẹ kú gbádùn. àwa nìyẹn. ẹgbẹ́ bá ń gbé tébù. ẹ ẹ ṣe mo kàn láti lọ gbà yìí tébù máa wà tó sí. ẹ wò fẹ́ kẹfẹ́ lè kẹ́ máa tutù tu ọkàn yín náà because mo ń dín chicken lọ́wọ́ nílé tí má ti dín chicken yẹn tán so kò tí màá délé lórí. no problem ma. mo fẹ́ kẹ́ máa enjoy ara yín ẹ̀ ní problem mi ń dùn sí nǹkan bẹ́ẹ̀ ṣe tọ́ wa nílé tẹ̀tẹ̀ jẹ́ kí inú tìǹkù tiẹ̀ ṣe pẹ́kẹ́. no problem ma ẹ fọkànbalẹ̀ ẹ fún ẹ sùn ẹ sùn ẹ nọra kò sí kọ̀ọ̀kan tó máa ṣẹlẹ̀ kò sí kọ̀ọ̀kan tó máa ṣẹlẹ̀ god bless you. enjoy ara yín mò ń bọ̀. no problem. ayé ni mi ò jẹ mi ò ní jìyà. Officer Mugu ó dàbí pé bí mo ṣe ń ronú kọ́ ni wọ́n ṣe ń ronú bí mo ṣe ń ronú kọ́ ni wọ́n ṣe ń ronú ó sì jẹ́ pé tó bá ti rántí báyìí nínú ẹ̀ máa ń dùn ṣé lára àkọ́tà wá ṣe ń lé yìí. ẹ jọ̀ọ́ ẹ má bínú sá ó sì jẹ́ pé nígbà láti di ọ̀rọ̀ ní akọ́ọ̀dẹ ẹ má sáré di ọwọ́ mi mú ẹ má di ọwọ́ mi mú ẹ jọ nítorí ọlọ́run ẹ̀mí tó mú akọ́ tẹ́ bá mú akọ́ ọ̀gá ẹ má rẹ́kọ̀ tí mo rí ẹ mọ̀ kí ṣe wáyé kò ṣe fojú lásán ṣe ọ̀gá wọ́n jẹ́ kó yẹ pé njọ́ tí a mọ̀ tí a sì yànnà yànnà ṣé o mọ̀ pé njọ́ yẹn náà ní kébì kú ṣé o tún wá expect pé ká tún mọ̀ ọtí ilé yìí no no no no no a ń láti fi ọtí ilẹ̀ lẹ́yìn ká lè observe nǹkan tó ṣẹlẹ̀ ní ilé yìí sí lára nǹkan a bá ṣe kọ́ nìyẹn ṣé àwọn ọtí làwọn amúni tí wọ́n jẹ́ kí ni mo lè fi ipa kí n dá ọgbọ́n sí ìlú. mo rí sí mo rí sí mo sì rò pé that same day pọ̀ èmi kọ́ rò pé bí a tó pé mo mú oyè kan tí mo mú pọ̀ ni. mo rò pé awédà yẹn ó tutù ló jẹ́ ká máa sun oorun kó tó ṣe kó tó ṣẹlẹ̀ nìyẹn sá. wẹ́dà orí burúkú kọ̀ọ̀kan kọ́ ló jẹ́ ká máa sùn jẹ́ ó máa yí ẹ sórí gbogbo nǹkan yìí a máa ń kọ́ ọmọ iṣẹ́ ni ọtí tá a mu mò ń nífura pé nǹkan kan wà bẹ́ẹ̀ ṣé wàá a máa ṣe ni pé ọtí rè àní mu àfilẹ̀ a máa máa wò ó ni mm-hmm. ṣé ti à ń láti ní àkíyèsí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé a láti ní àkíyèsí nǹkan tá a bá ṣẹlẹ̀ nínú ilé ṣòtú bàbá yìí ṣòro láti àárín wọn a máa dábàá. ẹ ẹ ẹ jẹ́ mi lọ kí ṣe. ilẹ̀ mm-hmm. wá ṣe yọ̀ ni. ọ̀gá lọ́dà mo máa jẹ́ ọ̀gá lọ́dà mo máa jẹ́ mm, no problem no problem. ah ah ah ah. Olha, Camilo, olha, olha. Ndị ofolo bẹ́ẹ̀ ni èbúté òfin. Ọjà ń fún. Yes sir.